إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الادي ادي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد da ọpẹ́ fún ọlọ́ọ̀bà allah àtọrọ asọ́láàkù fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú insha allah lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú alkùránù karim látinú suratul hajj aya 63 أعوذ بالله من الشيطان الرجيم ألم ترى أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرة إن الله لطيف خبير له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد لين باتي الله سبحانه وتعالى صفوا بذلك بأن الله والحق الله سبحانه وتعالى ni ohun ọlọ́mọba ohun ni ọba òdodo وأن ما يدعون من دونه والباطل انتي عم يدن كيكي يتصيرون وبا أفولي وأن الله والعلي الكبير أجداجو أموالهم وبا أوناني وبا العلي وباتوغا الكبير وباتوتوبي آية ó jẹ́ ká mọ̀ wípé gbogbo nǹkan tí àwọn èèyàn bá ń ṣe jọ́sìn fún yàtọ̀ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala allah ìbàjẹ́ ni nítorí bá ti yàtọ̀ sí ọlọ́run ọba allah ìbàjẹ́ ni nǹkan náà kò lẹ́tọ̀ọ́ ká mọ gúnran fún àbí ká mọ jẹ́jẹ́ fún àbí ká mọ képe àbí ká gbára lé ẹni tó lẹ́tọ̀ọ́ ká pè ká gúnran fún ká jẹ́jẹ́ fún ká darí gbogbo iṣẹ́ ìjọsìn wa sọ́dọ̀ rẹ̀ òun náà ni ọlọ́mọba allah eléyìí ni tí ọlọ́mọba subhanahu wa ta'ala fi ń rinlẹ̀ nínú aya dhalika bi anna allah gbogbo eléyìí tá ń sọ yìí ọlọ́wọ́n ọba ní àfihàn ilẹ̀ fún yín kẹ́lẹ́ bá mọ̀ pé allah òun náà ni alhaq òun ni ọba òdodo wa annama yad'una min dunihi wal batil kẹ́rẹ̀ fi mọ̀ pé gbogbo nǹkan tí àwọn èèyàn tí wọ́n gúnran fún àbá ń képe ni àbá ń jẹ́jẹ́ fún ni òfo ni gbogbo àwọn nǹkan náà wa annallahu wal aliyu kẹtùmọ̀ wípé ọlọ́run ọba ní ọba alàáríyù ọba tí ó ga ọba tó ń bẹ lókè ọba tó ṣe wípé ó ń bẹ lókè sánmà keje bẹ́ẹ̀ ni kò sí tó pamọ́ sí lórí ilẹ̀ ó mọ nǹkan tó ń bẹ nínú ilẹ̀ gẹ́gẹ́ bó ṣe mọ àwọn nǹkan tó ń bẹ nínú sánmà ọmọ tó ń bẹ láàrin sánmà tilẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́ ọba ọba àlàárí yìí ni ọba tó ṣe wípé ó ń bẹ lókè ọba tó ga eléyìí gbọ́rọ̀ nílẹ̀ nínú ọkàn gbogbo ẹni tó bá péré ẹ̀ ní mùsùlùmí tó ráwọn kan wọ́n nígbàgbọ́ pé ọlọ́wọ́n ọba kò sí lókè wọ́n á ní ọlọ́wọ́n sí lókè bẹ́ẹ̀ ni kò sí nílẹ̀ kò sí níwájú bẹ́ẹ̀ ni kò sí lẹ́yìn kò sí lọ́tún kò sí lọ́sí wọ́n ní táwọn bá ròyìn ọlọ́wọ́ ọba báyìí eléyìí ni ìmú ọlọ́wọ́ ọba lọ́kàn ṣoṣo ṣùgbọ́n tí a níbiwa muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ àwọn sọ̀hábà rẹ̀ tí àwọn sọ̀hábà náà fi kọ́ àwọn ọmọ kéwu tiwọn tí a sí àwọn àtàbí rúurú tí àwọn àtàbíhún táwọn náà fi kọ́ àwọn ọmọ kéwu tí wọ́n tí a mọ̀ sí àwọn àtibáwò tàbíhìn tèdórí àwọn àfa ńláńlá òun ni pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń bẹ lókè bẹ́ẹ̀ ni ó ń bẹ lókè àlàáràṣí rẹ̀ àlàáràṣí rẹ̀ ó ń bẹ lókè gbogbo ntánpè ní universe òkè gbogbo ntánpè ní ayé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ń bẹ ní òkè àlàárà ṣe rẹ̀ so ká sọ pé ọlọ́wọ́n ọba ò sí lókè eléyìí gbólóhùn kẹfìrí ni àwọn tí wọ́n ń sọ wọ́n wò pé àwọn fẹ́ fọ ọlọ́wọ́n ọba mọ́ ni torí pé ta bá sọ pé ọlọ́wọ́n ọba ń fi ọlọ́wọ́n ọba síbi àyè kan nu tàbá rẹ̀ fọ ọlọ́wọ́n kan ó túmọ̀ sí pé ẹ̀dọ́ ọlọ́run ọba ti accommodate ọlọ́run ọba eléyìí philosophical thinking ìròrí àwọn philosophers onírúurú rí bẹ́ẹ̀ ọlọ́run ọba tó sọ tó sọnú alukur'an kẹrin anabuwa muhammad sallallahu alayhi wa sallam tó kà fún àwọn sahaba rẹ̀díwánu làálẹ́yìn tó bá ṣe wípé ìsọkúsọ ni yóò ṣàlàyé fún wọn sóun ló fà tó fi jẹ́ wípé kéèyàn sọ pọ́lọ́wọ́ bò sí lókè ní ti pàápàá gbólóhùn kẹfìrí ní eléyìí ẹni tó bá sọ èrò èèyàn bí o ṣe mùsùlùmí ọlọ́wọ́ bá o ń bẹ lókè bó ṣe nílẹ̀ nínú alukur'an ní àmọye aya nínú alukur'an kẹrin bẹ́ẹ̀ ni o ń bẹ lórí al'arashi rẹ̀ that is ó ń bẹ lókè ara ṣe ẹ bákan náà ọlọ́run ọba ọba tó ṣe kó gbọngbọ́n ni ọba tó ní agbára ni ọba tó tóbi ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wọ́n ṣe àkùrọ̀sí yóò samawati wal art kùrọ̀sí yóò ọlọ́run ọba òun náà ni ààyè tó ṣe wípé ẹ̀sìn ọlọ́wọ́n ọba tó wà ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ní in tó gba gbogbo sánmà ni bó wá ní àlàárà ṣìlẹ̀ ó ṣe tó bó wá ní ọlọ́wọ́n ọba fún rẹ̀ ṣe tó ló fi jẹ́ pé ni ṣùgbọ́n ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala látúdarí kúl absorb kò ń ṣe ọba tí ojú lè rọ kiriká ọwọ́ yudrikul absor ṣùgbọ́n òun rọ kiriká gbogbo ojú kò sí nǹkan tó pamọ́ fún ṣùgbọ́n kò sí ẹ̀dọ́ ọlọ́run ọba kan tó lè rí ọlọ́run ọba ní ti pàápàá rẹ̀ tó bá di jọ́ǹgbé ní alkiyama lára nǹkan dùnú fún gbogbo ẹni tó bá jólùgbàgbọ́ òdodo òun ni wípé yóò rí ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn tó bá jẹ́ kẹfẹ́rí lára nǹkan tí wọ́n jẹ wọ́n yà òun ni pé wọn ní rí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ pé iná òun àrọ́bì yọmọ ìdílé màjúbù ọlọ́run ọba ní àbúlọ́kùn wa nídìí kan rí ọlọ́run ọba wọn tó bá dojọ́ gbẹ̀ndẹ̀ alkiyama abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó kàwá kúnná àwọn tí ó rí torí pé lára àwọn nǹkan dùn tí ó máa bẹ fún àwọn èèyàn níjọ́ gbéńdé alkiyama òun náà ni kárí ọba tá ń sìn ní ayé kárí allah tó ṣe pé òun náà là ń ṣèjọsìn fún òun là ń tẹ̀lé àṣẹ rẹ̀ láyé lára nǹkan dùnú ni fún wa kọ́lọ́n ọba subhanahu wa ta'ala kó má dùn wá ní rírí rẹ̀ tó bá dijọ́ gbéńdé alkiyama ó ṣe ẹnì wá ní ọmọ jẹ́ndà sọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ga ni ní iyì ọba tó ga ni ní ààyè tó wà ọba tó ṣe pé ó ń bẹ lókè àlàárà ṣe rẹ ni ọba tó ṣe wípé ó ń bẹ lókè ni wọ́n wọ́n làálíyù kẹ̀bíyì àlàálíyù ìròyìn nù ìròyìn ọlọ́run ọba ni bẹ́ẹ̀ ni orúkọ nù orúkọ ọlọ́run ọba ni la fi sọmọ ní abdulaliyi òun náà ni ẹrú ọlọ́run ọba ọba tó ga láfin sọmọ ní abdulkabir òun náà ni ẹrú ọlọ́run ọba ọba tó tóbi bákan náà òun náà lọba tó dìsáàvù ìjọsìn wa gbogbo nǹkan téèyàn bá ń ṣe ìjọsìn fún yàtọ̀ fún allah fàwọ́ bàtẹ́lù ìbàjẹ́ ni òfo ni ntí ó dìsáàvù ẹ̀ ni wọn ló jẹ́ pé gbólóhùn láà ilaha illallah nǹkan tó ṣe wípé ó pàtàkì púpọ̀ ni ọgọ́rọ̀ èèyàn ní o mọ̀ túmọ̀ láàíláà ìlọ́lọ́ ìtumọ̀ láàíláà ìlọ́lọ́ òun ni pé kò sí nǹkan táwọn èèyàn ń ṣèjọ́sìn fún tó kọlifáì fún kán ṣèjọ́sìn fún ilá allah àyàfi allah nìkan ẹni tó bá ṣe ìjọ́sìn fún allah nìkan òun lórí ìjọ́sìn ṣe ṣùgbọ́n ẹni tó ń sin omi abóńsìn òkúta abóńsìn di, abóńsìn alùjẹnu abóńsìn èèyàn ẹgbẹ́ rẹ̀ abólóńsìn màláìkà kan abólóńsìn ànábì kan èrò èèyàn bẹ́ẹ̀ ò rí nǹkan sìn torí pé ó gba àwọn nǹkan tí ó máa lóhun sìn apart from ọlọ́wọ́n bá allah gbogbo wọn ní wọn ti záàbù ẹ̀ torí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala òun ló dá wa òun ló ní ẹ̀mí wa òun ni ó gbẹ̀mí wa nígbà tó bá wù wá tó bá wù ú láti pé ká kúrò láyé òun náà lọ́ba tó ń ṣe ìjẹ ẹ̀mú fún wa torí ẹ̀ òun ló dìsáàfù ká ṣe ìjọsìn fún so ẹni tó bá ṣe ìjọsìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala irú èèyàn bẹ́ẹ̀ ti wọ́ orogún pẹ̀lú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ló fi jẹ́ pé àṣẹ tí ọlọ́wọ́n bá pa wá ìta gbọ́dọ̀ máa tẹ̀lé ni eléyìí ni àmì ìsìláàmù ṣùgbọ́n kọ́ lọ́wọ́ kó pa á láṣẹ kan ká fi àṣàlù ká fi gbá dànù question mark ń bẹ níbi ìsìn lọ́wọ́ ọba wa kọ́ lọ́wọ́ bá pàṣẹ kan ká fi ìṣe àdúgbò fi gbá dànù àbí ká fi ọ̀rọ̀ òbí gbá dànù àbí ká fi ọ̀rọ̀ ìyàwó gbá dànù àbí ká fi ọ̀rọ̀ ọmọ gbá dànù eléyìí question mark ńláńlá òun ló jù sínú ìjọsìn ọlọ́wọ́ bá tá a lè claim ẹni tá a sọ pé ń sin ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala olẹ́ni tó ṣe wípé àṣẹ ọlọ́wọ́n ọba ó gbé e lórí gbogbo àṣẹ ntọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala bá ní kó jìnà sí ó gbé e lórí gbogbo tí àwọn èèyàn míì bá kọ̀ fún ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ní dhalika bi anna allah huwa gbogbo eléyìí tó fà á tá a fi sọ fún yín òun ni pé ọlọ́wọ́n ọba allah òun náà ni ọba òdodo wa annama yad'una min dunihi huwa al-batil bákan náà tí àwọn èèyàn ń ké pè lẹ́yìn ọlọ́mọba al-batil ni òfin gbogbo ẹ̀ wa anna Allaha wal aliyyul kabir àti pé ọlọ́mọba òun náà ni ọba tó tóbi ọba tó ga ọba tí rẹ̀ ga ọba tó jẹ́ ọba alágbára alam tara anzala minas sama'i ma'an ọlọ́wọ́ bá tún tẹ̀síwájú ní rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam ṣé wọn náà rí pé ọlọ́wọ́ bá ó ń sọ kalẹ̀ láti sánmà máàn omi fatusbihul ardumu khudoratan ilẹ̀ tó ti di bí ilẹ̀ oko ilẹ̀ tó ti di ilẹ̀ tí ó sí omi ń bẹ ilẹ̀ tí ó lè wúrúgbìn yóò wá di ilẹ̀ tó ṣe pé mọ̀kúdọ́rọ́tàn yóò wúrúgbìn tí gbogbo yóò green tí ó máa ṣojú lọ́yìn inna allah latifun khabir dájúdájú allah ọba tó ṣe wípé latifun ọba tí ó mọ gbogbo tó jẹ́ jìndòjìndò ń pa nǹkan ọba tó mọ gbogbo nǹkan tí ó pamọ́ ń pa gbogbo nǹkan khabirun tó dìde tó ṣe pé well informed kò sí nǹkan tó pamọ́ sí ọlọ́wọ́n ọba gbogbo àwọn details nǹkan ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala latifun ó mọ̀ ń pa rẹ̀ bákan náà ọba aláàánú ló tún jẹ́ khabirun ọba tó wà well informed ni ta ló yẹ ká sìn ṣé ẹni tó ṣe wípé ó wà well informed nípa gbogbo ohun àlámàrí wa ṣé ẹni tó ṣe wípé kò sí nǹkan kan tó pamọ́ sí ló yẹ ká sìn àbí ẹni tó ṣe wípé kò wà well informed bẹ́ẹ̀ ni kò mọ details ọ̀rọ̀ wa common sense ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ni alaya alamu man khalaqa wa huwa latif alkhabir ṣé kò wá ní mọ nǹkan tó dání wa huwa latif tó dàjẹ́ pé òun lọ́ba alatif ọba tó mọ gbogbo details nǹkan pátápátá alkhabir tó wà well informed sọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ní eléyìí ló yẹ di kẹ́ wípé kí ni ọlọ́wọ́n ọba allah ló dìsáàbù kẹ́ ẹ fún lónìí nìkan òun lọ́ba tó ń sọ òjò kalẹ̀ láti sánmọ́ kò ń ṣàbára ẹnì kankan òun ló mọ bó ṣe ń mọ àwọn ẹ̀sùn òjò tó ń kó gbogbo ẹ̀ pọ̀ tó ṣe wípé yóò ní kójò máa rọ̀ látara rẹ̀ òun ṣagbára ẹnìkan yóò wá di pé tó lè bá ti rọ̀ ilẹ̀ tó ṣe pé ó ti le koko ilẹ̀ tó ṣe pé kò lè wúrúgbìn yóò di nǹkan tó ṣe wípé yóò mọ wúrúgbìn tí irúgbìn yóò wá di nǹkan tí ó green tí ó mọ ṣojú lọ́yìn inna dájúdájú allah latifun khabir ọba tó ṣe wípé ó mọ̀ ń pa gbogbo details àwọn nǹkan ẹni fàbírò ọba tó wà well informed láwù máa fi samáwá tí wọ́n máa fi out gbogbo tó ń bẹ ń sánmà àti tó ń bẹ lórí ilẹ̀ ní àti tó ń bẹ nínú ilẹ̀ ní òun ló gbogbo ẹ̀ gbogbo àwọn ìràwọ̀ táwọn yìí gbogbo àwọn planets gbogbo àwọn nǹkan tó ń bẹ nínú space ọlọ́mọba allah òun ló òun ló dá gbogbo ẹ̀ kò sẹ́ni tó dá bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó ní ẹni tó pèrè ẹ̀ ní astronomer àbí ó pèrè ẹ̀ ní physicist ni tó wá wù kó pèrè ẹ̀ ń bẹ́ẹ̀ tí ó ló ń wo àwọn ìràwọ̀ òun wo àwọn stars òun wo àwọn universe òun kọ́ ló dá wọn bẹ́ẹ̀ ni ìwọ̀nba tó bá mọ̀mọ́ ni ó sọmọ́. So gẹ́gẹ́ bí àwọn nǹkan tó ṣe pa máa ń sọ fúnra wa lọ́pọ̀lọpọ̀ gbà tó yẹ kí èèyàn ronú sí amáyé àwọn nǹkan tó ṣe pé àwọn tí wọ́n jẹ́ astronomers ọjọ́ tó ti pẹ́ wọ́n ó sọ nǹkan fún wa àwọn astronomers ní ó tún wá wọ́n gba nǹkan táwọn yẹn sọ dànù ó túmọ̀ sí pé astronomer tó sọ nǹkan fún wa pé báyìí ni tẹ́lẹ̀ tí mi ìdé tó gbá dànù ó túmọ̀ sí pé kò mọ details ìwọ̀nba ni ìmọ̀ rẹ̀ ní àti nǹkan bí second uh, century that is AD etí àwọn èèyàn mọ̀ òun ni wípé wọ́n á ní ilẹ̀ tá à ń gbé orí ilẹ̀ tá a wà yìí òun ni center of the universe gbogbo àwọn stars yòókù wọ́n yí ka ilẹ̀ ni ẹni tó so léyìí tó lẹ́mìí lára àwọn tí wọ́n jẹ́ the greatest astronomers ní àsìkò gbà ẹ̀ ni òun ẹni táwọn èèyàn kà scientific fact títí di àsìkò tí copernicus tó wá ń sọ nǹkan tó wà contrary sí wípé ilẹ̀ ni center of the universe oòrùn ni center of the universe òun náà sọ ṣé oòrùn yí àbí kò yí copernicus gan ò lè fi yí òun nílẹ̀ àwọn míì wá bíi kepler òun tún sọ pé àwọn discover pé kí ni oòrùn yí so wọ́n tún sọ fún ọ̀kan láwọn tún discover kò ń ṣe pé ilẹ̀ ní orí bí bọ́ọ̀lù ní nǹkan tó dà gẹ́gẹ́ bí ẹyin ni so kálukú sọ títí ẹ̀ eléyìí ó sọ pé ìtẹ́lẹ̀ yìí sọ kọjá kò rí bẹ́ẹ̀ báyìí ló ṣe rí kálukú náà ni astronomer ni wọ́n tí àwọn èèyàn respect ni ṣùgbọ́n ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala òun ló mọ̀ tó dá aláyà lámùmọ̀ nǹkan lọ́kọ̀ wọ́n lọ́tí fòlùkọ̀bí ìrù òun lọ́ba tó mọ n tó dá ṣé kò wá ní mọ nǹkan tó dá ni òun dẹ̀ lọ́ba tó ṣe pé ó mọ details gbogbo àwọn nǹkan tó ṣe kó dá ọwọ́ latif alkhabir òun lọ́ba tó ṣe pé alkhabir ó wà well informed nípa àwọn nǹkan tó dá kò sí nǹkan tó pamọ́ fún láyà fa òun kò sí tó pamọ́ fún sọlọ́wọ́ subhanahu wa ta'ala láwùmá fi sàmáwá tí wọ́n máa fi àrùjì gbogbo tó ń bẹ ń sánmà òun ló ní òun ló dá wọ́n máa fi art tó ń bẹ lórí ilẹ̀ òun ló dá tó ń bẹ nínú ilẹ̀ òun ló dá òun ló ní wa iná lọ láwọ alghani alhamid dájúdájú ọlọ́run ọba òun ni alghani ọba tó ṣe wípé ó rọrọ̀ kọjá gbogbo wa ó dá wa tá a bá ní ká sìn kí ọlọ́run bá fẹ́ benefit ń bí ìjọsìn tá a bá ṣe kò ní kankan tí ó bẹnẹfìtì ó tún fẹ́ kẹwa ni fún àǹfààní tiwa ni ayé ń bí ó ń kẹwa ó ń ṣe fún wa ó ń ṣe jẹmu fún wa ó dá wa sáyé ó fún wa lẹ́mí gúngún bákan náà ó ń ṣe gbogbo àwọn nǹkan oríṣiríṣi fún wa ó wá sọ fún wa pé títí tó bá di jọ́ǹgbé ní alkiyama àwọn tó ń wo kẹ́ tó ń wo ṣàánú làwọn tó bá ṣe nǹkan báyìí so fún àǹfààní ara wa náà ni ìjọsìn ẹni tó wá lóhun òsìn lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ìtumọ̀ ẹni pé tí ọlọ́wọ́n ọba pa kalẹ̀ fún àwọn tábàsì kò ní fún èyí tó fún láyé ń bí general ni ló fi jẹ́ pé ààrẹ ni tí ó sin lọ́wọ́n ọba tí ó forí balẹ̀ fún ọlọ́wọ́n ọba rí ń gbèsè ayé rẹ̀ yóò kó ọrọ̀ ayé jọ ọrọ̀ ayé yìí general ni ọlọ́wọ́n ọba Subhana wa ta'ala fún gbogbo èèyàn ó kàn fún ọjọ́ wọn lọ ni ṣùgbọ́n tó bá di jọ́ǹgbé ní alkiyama yóò ṣàwọn èèyàn tí yóò fún ni so fún àǹfààní ara wa náà ni ìpè tó bá fẹ́ kí n ṣe nǹkan báyìí fún ẹ òun ṣe lé ṣùgbọ́n ẹni tí yóò bá fẹ́ tó ṣe pé fẹ́ wọ náà ni èrò èèyàn bẹ́ẹ̀ kò ní sin lọ́wọ́ ọba subhanahu wa ta'ala alghani yìí lọ́wọ́ ọba ọba tí yóò ní di ìjọsìn wa kò ní kankan tó fẹ́ ṣe pẹ̀lú ẹni kò sáǹfààní kankan tó fẹ́ ṣe fún kò sí àǹfààní kan tó fẹ́ ṣe fún alghani ọba tó rọrọ̀ kọjá wa ni alhamid ọbẹ̀ yìí ni ọba tó ṣe pé yìí ó mọ dúpẹ́ fún gbogbo ìgbà tó fi jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ sí wa dáadáa á ní alhamdulillah tí nǹkan kan bá tún ṣẹlẹ̀ sí wa pé nǹkan tí ara wa kọ̀ ní tó kù díẹ̀ káàtó á tún dúpẹ́ fún ọlọ́ọ̀ba náà ni torí pé nǹkan tí ó ṣẹlẹ̀ sí wa yẹn tá a bá kọ̀m̀pìẹ̀ rẹ̀ máwọn nǹkan míì tó ṣe pa àti rí ní oore a ní ní nǹkan kan dúpẹ́ kí ni ká tún dúpẹ́ fún ọlọ́run ọba lọ ọlọ́run bá ní wà á táàkù mínkù lè ṣe yìí ọlọ́run ló ń fún yín ní àwọn nǹkan tó pọ̀ wà á ta ní ìmọ̀tọ́lá tẹ ẹ bá ń ka oore ọlọ́run ọba lọ yìí lórí ni látò ẹ lè ṣe ń ká ṣùgbọ́n ìnà ìsàn La lavolumun kafa ọmọ ènìyàn ìṣe rẹ̀ ni pé alábòsí èèyàn ni aláìmoore ni èyí tí èèmọ̀ wore tí ọlọ́mọ bá ṣe fún tí ó mọ dúpẹ́ rẹ̀ yóò mọ wòye tọ́lọ́mọ bá ṣe fún ẹlòmíì ojú rẹ̀ ó máa ràn mọ́ ìyẹn ó wá lídìí ẹ̀ lọ síbi pé kí ni kó wá ungrateful sí ọlọ́mọ subhanahu wa ta'ala ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ẹni tó páyọ̀ ọlọ́mọ ìtọ́lọ́wọ́ bá ṣe fún òun lóore yóò mọ̀ wò ó tí ó bá wo tẹlòmíì yóò wo tẹni tí ò tó tó wá wo tẹni tí ò tó yóò tún wá dúpẹ́ fún ọlọ́run bá pé alhamdulilah tó gbé mi sí ipò yìí any condition tí yẹn bá bára ẹ̀ ní yóò mọ̀ dúpẹ́ fún ọlọ́run bá yìí èyí ẹlẹ́ni tó ṣe kó ṣàárẹ̀ èyí ò ṣàárẹ̀ èyí ẹlẹ́ni tó ṣe yí pé ó rọ lọ́wọ́ èyí ò rọ lọ́wọ́ yóò mọ̀ dúpẹ́ fún ọlọ́run bá yìí lànàbọ̀ muhammad sallallahu alaihi wa sallam lára nǹkan tó kọ́ wa ni pé tá a bá rẹni tó bá ní àléébù kan sí kejì bí àrùn ara sí kejì ni a ní alhamdulilayi lẹ́dẹ̀ àfáàní mọ̀tàlá kàbí ọpẹ́ fún ọlọ́run ọba tó ṣe wípé ó fún èmi lálàáfíà kúrò níbi nǹkan tó fi ṣàdánwò fún ọ àásù eléyìí sínú wa láti lè tún fi dúpẹ́ fún ọlọ́run ọba wafadalani ala kathiri min khalki bákan náà ó gbọ́lá fún mi lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá rẹ̀ gbólóhùn ẹni tó wá ń sọ yóò jẹni tó ṣe pé kí ni yóò mọ̀ dúpẹ́ fún ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ọba ṣùgbọ́n ká wo pé ọlọ́run ọba ṣe nǹkan báyìí fún yàn ọlọ́run ò wá ṣe fẹ́mi àmọ́ fẹ́ mọ wo ọlọ́run ọba bí ọba tó ṣe pé ọba alábòsí bẹ́ẹ̀ ni kò ń ṣọba alábòsí àkọ́kọ́ dídá tọ́lọ́wọ́n bá dẹ́ kò ń ṣagbára rẹ ọlọ́wọ́n bá dẹ́ eléyàn kò ṣe é lẹ́ranko ìyí ń nídìí kò dúpẹ́ àwọn tó ṣe lẹ́ranko nìyí tó dá wọn lẹ́ranko ó dá wọn ní màálù ó dá wọn lájá ó dá wọn kòkòrò kò ń ṣe pé àwọn ṣe ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọlọ́wọ́ba alhamid ọbẹ̀ yìí ni ọba tó yẹ ká máa yìí ni òun ṣọba tá a máa sọ̀sọ̀kú sọ̀npa rẹ̀ dóò kò nídìí wa alùpàní yìí rí ó rọrọ kọjá wa bá a bá láàyè kò sí kankan tó ṣe pé yóò affect lára rẹ̀ tàbá láàyè kò sí kankan tí ó affect lára ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n tá a bá ń yìn tá à ń dúpẹ́ fún wa ni alọ́wọ́ba subhana wa ta'ala in shakartum la azidannakum wala in kafartum inna la shadid tẹ́ ẹ bá fi lè dúpẹ́ tí mo ṣe fún yín lóore ẹ̀ ń wá sí i ni tẹ́ bá rẹ̀ sọ pé ẹ̀ yà láìmoore nípa nǹkan tí mo ṣe fún yín lórí ọlọ́wọ́ ọba ní ìyá mi nǹkan tó tóbi ni nǹkan tó le koko ni ẹ mú kẹnu méjèèjì ìsìlá kẹ mọ dúpẹ́ oore tí mo ṣe fún yín àbí kẹ aláìmoore ẹni tó bá yẹ aláìmoore kò affect mi ara ẹ ló jẹ́ yá ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala wa inna allah la huwa al-ghaniyul hamid dájúdájú ọlọ́run ọba òun náà ni ọba tó rọrọ̀ kọjá wa kò nídi wa alhamid ṣùgbọ́n ọba tá a bọ̀rọ̀ máa yìí ni ọba ẹ̀yìn ni ọba tó ṣe yí pé oore tó ṣe fún wa kò ló fi ardu walfulka bi amri ọlọ́run ìrìn ànábì sọlọ́lọ́ àṣọlọ́ ó rí ni ipe ọlọ́run ọba ló tẹ̀ lórí bá fún yín máa fi out àwọn nǹkan tó ń bẹ lórí rẹ̀ ẹ̀ ń lo àwọn dábàá yín ẹ̀ ń gun ẹṣin ẹ̀ ń gun rankumi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ ń lo ẹ̀ ń jẹ màálù ẹ̀ ń jágbó ẹ̀ ń jẹ ewúrẹ́ ẹ̀ ń jẹ adìẹ ẹ̀ ń jẹ àwọn ẹyẹ ẹ̀ ń jẹ àwọn ewébẹ̀ ẹ̀ ń jẹ àwọn èso ọlọ́run bá ló tẹ àwọn nǹkan wọ̀nyí lórí bá fún yín wọlfúlùkà bákan náà kò ojú omi tẹ́jìrì fìlbáhàrì bí amúrí ó tẹ lórí bá fún yín tó ṣe wípé ó ń lọ lórí odò bí amúrí pẹ̀lú àṣẹ rẹ̀ tó wà wọ ọlọ́run bá subhanahu wa ta'ala yóò ní kí ọkọ̀ ojú omi yẹn kó tẹ́rì lọ́lọ́wọ́ subhanahu wa ta'ala sọ pé wà ìyáṣà yuskini riha tó bá wò wọn lọ́wọ́ bá agbára tó mú ọkọ̀ ojú omi yẹn máa lọ wọn á ní kí agbára yẹn kó stop fayetlan nara wa kida alazari yóò wá di pé kí ni àwọn ọkọ̀ ojú omi yóò capsize nǹkan táwa náà ń fojú rí ni ẹni tó ṣe pé ó jẹ́ captain tó mọ nǹkan wájú yóò wọkọ̀ ojú omi yìí ọkọ̀ ojú omi rẹ̀ capsize ni àmọ́ iye tó ń ṣẹlẹ̀ tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá fẹ́ dáhùn èèyàn o ọlọ́run bá ní òun agbára tó fi ń wá ẹ̀ ní wọ́n á ní ká mọ̀ rí control mọ́ ó ṣeé ṣe kó jẹ́ atẹ́gùn ló ń lò ó rẹ̀ ṣeé ṣe kó ṣe pé kó jẹ́ agbára míì náà ni ọlọ́run ọba ní tó bá wò wọn ọlọ́run ọba yuskin riha agbára yẹn òun á ní kó dúró kó mọ́ lè lọ mọ́ yóò di pé kò ní lè ṣe mọ́ yóò wá di pé kí ni wọ́n ní ọkọ̀ ojú omi yẹn capsize fàìlànà rà wá kiri àlàáfáàrí yóò wá di nǹkan tó ṣe wípé yóò capsize ni ọlọ́mọba sọ̀kánà wọ̀tàálá ni òun lòun jẹ́ kó máa rìn ẹlòmíì yóò ní a ah, tó bá jẹ́ pé pilot báyìí ló ń wa plane yìí a ah, ẹ̀mí mi balẹ̀ ṣùgbọ́n kò mọ̀ bẹ́ẹ̀ pilot yẹn ló ń wà captain nìkan ló ń wà tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala tó wá fẹ́ dán wa ò pẹ̀lú ẹ̀ yóò dán wa ò pẹ̀lú ẹ̀ tó ṣe wípé àwa nílé ṣe kí ni àní lágbára àti kọ̀ǹtró ẹ̀ mọ́ ẹlòmíì wá ní ọmọ ọwọ́ ẹ̀ gan ṣùgbọ́n wíwọ̀ yẹn náà ni ó padà ṣe kú pa kò ní máa wẹ̀ mọ́ níjọ́ tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá fẹ́ gbẹ̀mí ẹ̀ tó wíwọ̀ yẹn náà ni so tó túmọ̀ sí pé ọlọ́run bá subhana wa ta'ala tẹ àwọn nǹkan wọ̀nyí lórí bá fún wa ni òun ṣe mímọ̀ ṣe wa ló fi jẹ́ pé a gbọ́dọ̀ máa fi nǹkan tì sí ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ni wà máa bí kún mi ní ẹ̀rìmátìn fàmìnà lọ́à ìdẹ̀ra tẹ́ ẹ bá ń yínú ẹ̀ owó ló ní ni agbára ló ní ni gbogbo dúkìá ló kó jọ ni ìdẹ̀ra tó bá ti yín bẹ́ẹ̀ má gbàgbé ọlọ́wọ́n bá fàmínàlá àtọ̀dọ̀ ọlọ́wọ́n bá ló ti wá wọ́n máa bí kò mí ní ẹ̀mẹ́tì fàmínàlá súnmọ́ ìdá amásàkùnmù dúró fa ilé yìí tẹ̀sù àrùn ọlọ́run ní tí ìnira kan bá mú yín ọ̀dọ́ tẹ̀mú tí ó wúlò fún òlẹ́ni tó ṣe pé ńgbà tí ìnira bá mú yóò sá lọ sí ọ̀dọ̀ ẹ̀dọ̀ ọlọ́run ọba ẹ̀dọ̀ ọlọ́run ọba tó sá lọ sọ́dọ̀ rẹ̀ ni òun gan fúnlẹ̀ ò lè ràn rẹ̀ lọ́wọ́ tó ló fi jẹ́ wípé ẹlòmí awó sùnsùn ani tí ó bá kí ń ṣe ọlá nǹkan báyìí ni nǹkan báyìí báyìí báyìí ò bá ṣẹlẹ̀ sí mi eléyìí khalalun fi tawhid weakness ni pọ́blẹ́mù ló jẹ́ nínú mọ́lọ́n lọ́kàn èèyàn a máa fi nǹkan ti sí ọ̀dọ̀ ọlọ́run ọba àwọn nǹkan tó bá jẹ́ orí lànàbí sọ lásán fi kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lórí bó la ṣe ń fi orí bó la ṣe fi ń ti sí ọ̀dọ̀ ọlọ́run ọba subhana wa ta'ala ẹni tó sọ ajá mọ́lé tó ní kí ajá kó mọ báwọn ṣọlé ó wá ní tí o bá ń ṣọlá ajá yìí ni àwọn olè bá àtàkì mi eléyìí kò dá kéèyàn mọ sọ̀rọ̀ ẹ̀ náà ó lè sọ pé kí ni tí o bá ṣe pé ọlọ́run bá ṣàánú mi tú ajá yìí olè bá wọlé tí o bá ṣe pé ọlọ́run bá ṣàánú mi tú nǹkan báyìí àbí tí o bá ń ṣọlọ ọlọ́run lẹ́yìn náà ajá yìí olè bá wọlé ṣùgbọ́n ká fi nǹkan tì sí ọ̀dọ̀ ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe fún wa ká fi tì sí ọ̀dọ̀ ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba kan àbí ká fi tì síbi agbára kan táwa rò pa ní ẹlòmí tí wàá ṣe pé dókítà ẹ gbìyànjú fún mi bá ti bímọ ni dókítà ò lè fún rẹ lọ́mọ tí o bá kí n ṣe wípé mo ṣiṣẹ́ ni mi bá ti lówó iṣẹ́ tó ṣe ò ní olówó lọ́wọ́ ni àwọn nǹkan máa ṣe ṣe jù ẹ lọ tọpọlọ wọn pé ju tiẹ lọ ìtọ́lọ́wọ́n bá ti láwọn ó ṣe òun ni pé kí ni wọ́n mọ̀ sìn yẹn ni àwọn tí ọpọlọ wọn pé ju ọpọlọ dangote lọ́pọ̀ nílùú ṣùgbọ́n ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala òun lọ́ba ti mọ̀ pín àríṣìkí bó ṣe wù so ló jẹ́ pé tó bá ń ṣẹlẹ̀ sí wa ní dáadáa mọ́ jọrọ ẹ lójú mọ́ òpó mọ́ ṣe mọ́ fojú kéré àwọn èèyàn gbà pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala òun ló ṣe fún ẹ tó bá gbà pé ọlọ́wọ́n ọba ló ṣe fún ẹ ìyẹn ó jẹ́ kí wọn náà lè láàánú àti máa ṣàwọn báti máa ṣe fáwọn èèyàn ìpè ọlọ́wọ́n ọba ló kẹ́mi báyìí kémi náà ti jáde èmi tí mo lówó tí mo ní gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ń ṣe mímọ́ ṣe mi agbára ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni ẹni tó máa ń rorí bẹ́ẹ̀ àti iná síta kò ní jẹ́ nǹkan tí ó ní lára ṣùgbọ́n tó máa ń ronú pé kí ni ọpọlọ mi mo fi ṣiṣẹ́ ìmọ̀ mi mo fi ṣiṣẹ́ àti fẹ́ ṣe fún àwọn èèyàn yóò mọ̀ nira ọlọ́wọ́ba subhana wa ta'ala ni wàyímsíkú sama an takọ alẹ́ ard sama òun ọlọ́wọ́ba ló ń gbà mú pẹ̀lú agbára wọn ni ò fi jálù yìí tọ́lọ́wọ́ba subhana wa ta'ala wà fẹ́ pàwárun yóò ní kí àwọn ìràwọ̀ kó máa já ìràwọ̀ míì ó tóbi jùlẹ̀ lọ so ló jẹ́ pé àwọn scientists lára àwọn nǹkan táwọn máa ń sọ wọ́n ní kinní kan bẹ tán pè ní black hole òun náà ni tó ṣe yí pé àwọn nǹkan wọ̀nyí tó bá fi lè ṣẹlẹ̀ ayé yìí yóò parun lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìkànnì wọn ti ẹ̀ ń sàṣe kan láìpẹ́ yìí níbi ọdún mélòó kan sẹ́yìn ó ní less than a thousand years ní ìpè ayé yìí máa parun ni torí pé àwọn stars yìí ni wọ́n ti ń múfù wá tó pé bọ́dẹ̀ ṣe múfù yìí ni yóò padà wá rọ́lulẹ̀ tó bá ti rọ́lulẹ̀ ní ìtànpè ní planet earth ni yóò kúrò lórí rẹ̀ gẹ́gẹ́ bí stephen hawking ṣe sọ ṣùgbọ́n eléyìí tí ó mọ̀ ń pẹ́ ló ń sọ òun jòkó òun wo kọ̀mpútà ó fi ń kakuléètì tó ń kakuléètì ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala òun ló ní mọ̀ ń pa gbogbo nǹkan ṣùgbọ́n kókó bẹ́ẹ̀ orígbé tí ọlọ́mọ subhanahu wa ta'ala fẹ́ kí ìràwọ̀ kan kó já lulẹ̀ yìí nìyí tí ó parun pátápátá kò sí kankan téèyàn kan lè ṣe oorun táwọn tó ṣe yí pé wọ́n ní òun ni ilẹ̀ ń yí yíká rẹ̀ ni tóorùn gan fúnra ẹ bá já lulẹ̀ ní wàhálà ni torí pé ìlọ́po ìlọ́po ìlọ́po ilẹ̀ òun ni oorun gẹ́gẹ́ bí àwọn sàyẹ́ndì ti sọ sọlọ́mọ subhanahu wa ta'ala ló gbá oorun mú òun ló gbá wọn planets yòókù mú òun ló gbá wọn stars yòókù mú tó ṣe pé kí ni wọn fi jálulẹ̀ ọlọ́wọ́n bá ní wọ́yí síkú samáà in tó ń bẹ lókè yín òun ló ń gbá mú antakọ̀ alẹ́ arch ipe kí kó mọ́ jábọ́ sórí ilẹ̀ illa bi idni pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ni inna allah abinna silaro wufur rahim dájúdájú allah ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala lárọ̀ wufun ọba láàánú ni rahimun ọba olùkẹ́ni ọba tó nífẹ̀ẹ́ yín púpọ̀ ni ọba tó ń ṣàánú yín púpọ̀ ni àwọn nǹkan tó rọ kiri ká wá ní ikú ó pọ̀ já tirẹrẹ tí ó ló ń kà àwọn nǹkan la sọ̀spẹ́ndì sókè yìí tó ṣe kó ń fẹ́ tó ń fẹ́ tó wá jábọ́ kí la fẹ́ ṣe kò sí nǹkan tí nǹkan lè ṣe ṣùgbọ́n ọlọ́run bá ń ṣàánú wa bàbá àsùn ni àmọ́ àwọn nǹkan òun ló ń ṣẹlẹ̀ ìkanú àwọn dókítà ń sọ fún yẹn kanú àwọn èèyàn tá a mọ̀ tí ẹni ìyó rẹ̀ náà ni ó wá ń sọ situation tó ṣe pé tíyẹn bá sùn ìyá téèyàn ó kọ ó sọ onítíyẹn bá fẹ́ sùn ó kọ ẹ̀gbẹ́ ọ̀tún ó kọ ọ sílẹ̀ ẹni tó ń sọ fún wa ní ilé yìí tó ń sọ lóhùn sọ fún kẹfìrí lẹni tó ń sọ fún ìpè ntàrẹ sallallahu alaihi wa sallam tó kọ wa òun lè léyìí tó ń sọ yìí ó lóun rò ó sínú ọkàn òun bẹ́ẹ̀ ó wá tún sọ bí pòsíṣàn àwọn èèyàn ó ṣe wà tán bá ń sùn ó ní wọn náà kàn rí pé ó ti sùn lọ tó wáyà wà á yí ẹ̀gbẹ́ padà ó mọ̀ pé ó yí ẹ̀gbẹ́ padà ó ní because situation tó wà yẹn tó bá wà ń bẹ́ẹ̀ ju àsìkò tó fi yí padà yẹn ní o lè bá rẹ lálùkì àmọ́ ni o ní láti yí padà àsìn ẹ̀mí ò lè gbé e mọ́ ló fà tó pé yẹn tó fi yíra padà láì mọ̀ pé òun yíra padà òun kàn mọ̀ pé kí ni òun sùn lọ ṣùgbọ́n kí ni àti àti gbogbo àwọn nǹkan tó ń ṣiṣẹ́ papọ̀ lára ẹ̀yìn situation condition tó wà yẹn ni kò lè gbé jù bẹ́ẹ̀ lọ ó ní láti yíra padà ní yóò tún yí síbòmí yóò tún yí síbòmí tóun ò mọ̀ pé kí ni nǹkan ṣẹlẹ̀ so àmọ́yé nǹkan tí ọlọ́run bá fi ń ṣọ́ wa látara pé kí ni ó nífẹ̀ẹ́ wa látara pé ọba aláàánú ló jẹ́ fún wa wàràhàmàtí wọ́sàt wasa ṣe ọlọ́run ní ni ike ọlọ́run ọba tukari tó kárí gbogbo nǹkan ni àwọn èèyàn àwọn ni mọ pàtàkì ọba ṣe tó ọba wa ta'ala kó kàwá kúnú àwọn ẹrú ẹ tí ó mọ pàtàkì rẹ̀ ìmọ̀ pàtàkì òun náà ni ká máa sìn bó ti tọ́ àti bó ti yẹ àwọn nǹkan tó bá pa wá láṣẹ káwọn mọ fi àṣà àdílé káwọn mọ fi gbá dànù káwọn mọ fi ìṣe ìlú gbá dànù eléyìí ni ìmọ̀ pàtàkì ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wà wúwa lẹ́dí àhíyákóm òun lọ́ba tó ṣe wípé lẹ́yìn ìgbà tí ẹ̀ sí òun ló yẹ yìí ọlọ́wọ́n bá ní àtàlẹ̀ ìsáni hínú mi náà dáhàrí làmìyàkùn ṣé àmọ́ àsìkò kan ti wá tọ́mìnì ò jẹ́ nìkan dákọ̀ọ́ ìyẹn kan là ń pè ní bàbá lónìí ìyẹn kan là á sọ pé àwọn bàbá wa àwọn ẹni tó jẹ́ olórí ẹbí ni ìgbà kan ní ẹni kò jó lórí ẹbí tí wọ́n ti ẹ̀ mọ́ wọn tí ì lóyún rẹ̀ rárá ìgbà tó di pọ́n lóyún rẹ̀ ìgbà kan ni wọ́n tún bí ìgbà tán bí òun náà ló ń bẹ lọ́mọ kékeré òun ló kéré jù nu fámìlì ń gbà yẹn ṣùgbọ́n ọlọ́run bá subhanahu wa ta'ala spí ẹ̀mí rẹ̀ ó ń lọ ń lọ wá di pé òun lórí rẹ̀ gẹ́gẹ́ bí àgbà gbogbo ẹbí ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala òun ló ṣe léyìí tá a bá la sùn náà bí ẹni pa ti kú ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni ó tún yé wa padà ẹni tó bá fẹ́ yé ẹni tó bá dẹ̀ wò pé àsìkò tiẹ̀ ti tó yóò mú lọ tó gbogbo àwọn nǹkan wọ̀nyí ń ta gbọ́dọ̀ máa fi dúpẹ́ fún ọlọ́wọ́n bá ní muhammad sallallahu alaihi wa sallam ó ní máa bẹ̀ láyé gẹ́gẹ́ bí arìnrìn àjò gẹ́gẹ́ bí kí ni arìnrìn àjò bí ẹni pé stranger ni ẹ́ àwọn náà mọ̀ pé ni tó bá jẹ́ stranger àbó jẹ́ arìnrìn àjò ibi tó wà kò ní kaakun ilé rẹ̀ ni yóò mọ̀ wò pé kí ni any moment lòun lè kúrò bíbá yìí bẹ́ẹ̀ náà lẹni tó ń bẹ láyé ẹni tó ráyé wá wò lẹni tó ń bẹ láyé gẹ́gẹ́ bí arìnrìn àjò yìí tó ṣe pé yóò mọ̀ prepare láti lọ ọlọ́mọ náà jẹ́ ká mú wa máa tó kàdímù lè àǹfóṣìkò mi khairin tẹ̀ jìnnà ìdá aláwọ̀ khairin wà àdọ́mà àjìrá ìtẹ́ bá ti síwájú òun lẹ́ẹ̀ bá tó bá yẹ pé dáadáa lẹ ti síwájú ẹ̀ bá ń bẹ ní nǹkan tí ó jẹ dáadáa tí ó tún pọ̀ ju tẹ́ ẹ ṣe lọ tó ló jẹ́ pé a gbọ́dọ̀ ṣiṣẹ́ fún ọ̀la wa ká ṣiṣẹ́ fún alkiyama wa torí pé ọlọ́wọ́n bá yóò pa yín lẹ́yìn ìgbà yẹn fúnmi yòókùn yóò tún wá jí yín padà ìpè kẹ́ẹ̀lì wá ṣe ìṣirò ṣẹ́ yín ẹnna ìnsán ẹlẹ́kẹ̀fọ́ dájúdájú ọmọ ènìyàn aláìmoore ni dájúdájú ọmọ ènìyàn aláìmoore ni àìmoore òun ni kí ẹ mọ kírun ẹlòmíì ẹ máa lé káàkiri ẹ máa bẹ wá kírun bí ẹnikẹ́ni tó ń pè é pé wá kírun ó ní special àǹfààní kan tó ń fẹ́ gbà bẹ́ẹ̀ ni ó ní àǹfààní kan náà ṣùgbọ́n àǹfààní ẹ kò ń ṣerú àǹfààní táwọn because ẹni tó ń pèpè lọ síbi dáadáa yóò máa gbà ládàá anabuwa muhammad sallallahu alaihi wa sallam adalu alal khairi ka fa'ili ẹni tó pèyàn lọ síbi nǹkan dáadáa ládàá tí ẹni tó pè lọ síbi ogbà lòun náà gbà láì ní àfẹ́tì ládàá títí ẹ ṣùgbọ́n pé nígbòkè owó kan ló fẹ́ gbà ń bẹ́ kò sí owó kankan tó fẹ́ gbà ń bẹ́ ẹlòmí ò máa yọ bọ́rọ́ bẹ́ẹ̀ ṣe ń pè ní ò máa yọ bọ́rọ́ whereas ìtọ́lọ́wọ́n bá ṣe lọ́nà yẹn ni ìyẹn ni sáyìn pé ó kí ni òun dúpẹ́ fún ọlọ́wọ́n bá ìyẹn ni sáyìn pé òun ọlọ́wọ́n bá subhana wa ta'ala bẹ́ẹ̀ làwọn nǹkan míì tí ọlọ́wọ́n bá paláṣẹ náà a máa ṣe àwọn nǹkan tó ní ká jìnà sí a máa jìnà sí eléyìí ni àmì wípé kí ni à ń dúpẹ́ fún ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá dé ká mọ̀ pé kí ni ọmọ ènìyàn kàfúrù ni aláìmoore ni pẹ̀lú gbogbo tó ń ṣe fún yìí yóò fi òun lẹ́kọ̀ọ́ ní sin yóò máa sin igi yóò máa sin omi yóò máa sàlùjẹ̀nù yóò máa sin ìyẹn ẹgbẹ́ rẹ̀ yóò máa gbọ́rọ̀ sí ìyẹn ẹgbẹ́ rẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ọlọ́run bá subhana wa ta'ala yóò máa gbá dànù yóò máa fi ọpọlọ tí ọlọ́run bá fún tó yẹ kó fi ronú síbi nǹkan tí ó wúlò fún yóò máa fi tako ọ̀rọ̀ ọlọ́run ọba yóò máa fi tako òfin ọlọ́run ọba a rí pé aláìmoore òun lọ bẹ́ẹ̀ nìyẹn abẹ́lẹ́wọ̀n subhana wa ta'ala kó má ṣe wá láláìmoore kó kàwá kúnná àwọn tí ó wọn fún un kó kàwá kúnná àwọn tí ó máa mórí rẹ̀ kọ́lọ́bà subhana wa ta'ala fi òdodo wa ní òdodo kó ṣe wọn fún wa láti tẹ̀lé وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك